وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار دائما جاء قول الله وقتادي أقرأك أتي جرى الله محمد صلى الله عليه وآله وسلم دعوة أهل النبي الصحابة بنتي قلت إلى النبي صلى الله عليه وسلم تريد يوم القيامة قل أقول في كيفية صلى في كاري يوم ẹni tí a kà ní ìwòrán síra ní wọ́n pa ọlọ́ni báwo jẹ́ ọ̀rọ̀ àkílẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tí Imam Malik alayhi rahmatullah tí wọ́n fi kótíra ìjọ òun pé wọ́n tó sọ àwọn ọ̀rọ̀ kan ló jẹ́ rẹ̀ tọ́pìkì tó ń wá àwọn oríṣiríṣi ọ̀rọ̀ wa tó bá di ọwọ́ gbẹ̀yìn ó wà tó ń wá àwọn ọ̀rọ̀ oríṣiríṣi ní òun náà máa ń pè ní jámẹ́rin mòdú tó bá ń sọ̀rọ̀ lélẹ́rìn tòrò ní dákàlẹ́ ní ọdún jámẹ́ ọ̀dà kéèyàn dáràn tó wọ́n gbẹ̀ sọ lọ́wọ́ rẹ̀. sọ náà Malik àdìsí alákọ̀ọ́kọ́ tó kọ́ fi sínú tíra yìí ومن حدثني يحيى عن مالك عن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمى بن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال جرح العجماء جبار والبشر جبار والمعدن جبار وفي الركاز الخمس يحيى الليثي قلن ظلة ظلال نور مالك هو لقضى ابن الشهاب لقضى سعيد بن مسيبة لقضى ابي سلمة بن عبد الرحمن ولعب لقضى ابو هريرة رضي الله عنه ابو هريرة ان رسول الله صلى الله عليه وسلم قال ونعم بصبيك جرحوا العجمات ìyẹn ni pé ọgbẹ́ tí dábàá bá ń dáyàn ọgbẹ́ ìyẹn ni pé wound ti jàmá jùbárùn jùbárùn tó rẹ̀ ni pé ìrìn sàn kankan kí ọmọ lọ dábàá náà wà ń kọjá lọ bí ìyànjú kó dábàá wà tẹ̀lé ẹ̀ mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ wá fàyà ṣọ oyún ọlọ́run olóòrùn rẹ̀ jù bá rùn ààlè níkẹ́ tó lè dábà wà sọ ohun wọ́n wọ́n fún ọlọ́run ìtumọ̀ jù bá rùn ẹni pé kí ẹ bá ti rí bí alákòjú ìmọ̀lú ń bọ̀ kí ọ̀hún kó lójú ọ̀nà yìí kí wọ́n jí kó tẹ̀ ẹ̀ àbí ọ̀bùn táyà ń dùkẹ́ wọ́n dé tó sí rẹ̀ dùkẹ́ wọ́n ní ẹgbẹ́ ilé òun ni ó dára ẹni rọrùn. bákan náà wọ́n lè gbé èrò jùlọ rọrùn kànga tí èèyàn bá lọ lè ṣera rẹ̀ léṣe sínú kànga kò fún dọ́kan ẹni tó lo kànga ọ̀. náà fi ní kí wọ́n lè gbé èrò kànga jùlọ àrùn òun náà kò sí ìsàlẹ̀ kankan lílo kò sí pé ẹ̀ ń dáràn kí wọ́n sọ ohun ìsàlẹ̀ lérí kànga pẹ̀lú máàdánù jùlọ àrùn bákan náà àwọn nǹkan tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì lẹ́lẹ̀ tí wọ́n bá ń tọ́ǹkù tọ́ǹkù tọ́ǹkù wọ́n ń fún ṣògbúrú àwọn nǹkan tó jẹ́ bí góòdì sílfà so àwọn tó jẹ́ àwọn mineral resources tó ń gúdùn lẹ́lẹ̀ bóyá nìyẹn ń ṣe lọ́wọ́ ń lọ́wọ́ bílú àwọn tó ṣe kọ́ máa ń ṣe lọ́wọ́ kó àpáta ní ìpínlẹ̀ náà tí kọ́ bílí pé wọ́n ti mọ̀ pé kankan bẹ lábẹ́ àpáta yẹn àfikọ́ ni pé àwọn àpáta yìí kì í ṣe àpáta lásán àwọn àpáta tí ó jẹ́ owó ni so bóyá tó ní ṣe lọ́wọ́ àpáta kan wá rí ìlú ẹnìkan jù bá rùn irú yẹn náà kò sí pé ẹnìkan ló dáhùn ní wàá tẹ́lẹ̀ rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú wàlú máa ẹ̀jẹ̀ ní jù bá rùn so alẹ́bí wá ní òfin rè ká bí alùpùpù mùsùlùmí àmọ́ níbi tí ń jẹ́ káàdì òun ni pé kéèyàn máa ṣiṣẹ́ nínú oko kéèyàn wá bá ricard yẹn ni pé àwọn dúkìá tó ṣe pé àwọn tètè ní wọ́n lé ní wọ́n kó pamọ́ tó tó ti wá lọ lórí ọdún pẹ́ ìyẹn wọ́n ń ṣiṣẹ́ oko wá bá kíní yẹn nínú lẹ́lẹ̀ sùúrù yẹn nìkan ló ń pè ní ricard nítorí yóò ṣe náà ní pé yóò fún mọ́tò níbẹ̀ yóò yọ one over five yóò da kẹ́lí ẹ̀ sí márùn yóò fi ẹ̀yọ̀kan sí sàárà níbẹ̀. kọ́lẹ̀ Malik mọ́ Malik ní wàtàkìrò jùbáàrù wọ́n ní túnmọ̀ tí ń jẹ́ jùbáàrù jùbáàrù jùbáàrù táwọn ilé àtẹ̀kàn yẹn. wọ́n ní anáwúlá dé iye tàbí ẹni pé kò sí bíyà èmi sanwó ìtàn kankan. ọ̀kọ́lẹ̀ Malik alqaidu ẹni tí ó ń wa ọkọ̀ ojú omi wasaiqu àbí alqaidu ẹni tí ó ń darí dábàá wasaiqu àbẹ́ni tó ń wa ọkọ̀ waraqibu àtẹni tó gùn kan kúlùkùn dọ́ọ̀mì lónà ìlú afọ́bá ti dábàá àwọn ni wọ́n sàn kan dídábàá bá dání tó bá ṣe ní ọgbẹ́ mùsíbà tí dábà bá ṣe àwọn lọ́wọ́ sọ ìyẹn ni pé èèyàn gun ẹsìn ọwọ́ fi máa ẹsìn ìrún ọwọ́ àbí òun ló gun mọ́tò mọ́tò gbáyàn tó ẹni ẹni tó gùn òun ni ó dáràn. إلا أن ترضاه الدابة min ghairi an yuf'ala biha shay'un turmahu lahu àti tó bá ṣe pé dábàá yẹn ó fi ẹsẹ̀ ẹ olófẹsẹ̀ gbá nǹkan yẹn níbi tó ṣe kókò rẹ̀ kí wọ́n gbúrú nǹkan yẹn tí tẹ́sẹ̀ rẹ̀ fi lè tẹ̀ ẹ́ bí kí sábà kí máa ṣáájú láàrin ọ̀nà láàrin ojú títí ń bí so kẹ́rẹ́kẹ́ wa jáde mọ́lẹ́nu kó wá tẹ ẹnìyẹn mọ́lẹ̀ òun yẹn lè fi àlelẹ́ nìyàn tán án so àbí kó jẹ́ pé bí express tó kọ́ sọ pé kẹ́nìyàn kan máa ń ṣe lọ́kọjá ní yóò express ní o kí n lọ sílẹ̀ kan lè gbàgbé ṣùgbọ́n ẹni yẹn kò ní tọ̀nà kankan wọ́n ní wàá kọ́dọ̀ Umar bin Khattab radiyallahu òun ló gun ẹṣin yẹn ó wá fi ẹṣin yẹn ó fi pààyàn bẹ̀rẹ̀ àkọlé àlẹ́bí yẹn ó bọ̀rọ̀ ní kí wọ́n sọ owó ẹ̀yìn ẹni yẹn padà. قال مالك ومالك لي والقائد والراقب والسائق ẹ̀ndó gbọmọ́tò àṣàrá òun ló lẹ́tọ̀ sí ọ́yẹ́ sọ̀rọ̀ mú kí wọ́n san mẹ́lẹ́rí àjẹrọ́ fọ́rọ̀sọ̀rọ̀ ìntí ẹsẹ̀ rẹ̀ tó bá dání ọ̀ràn kọ́lá máàlìkì mọ́ máàlìkì àrẹ rọ̀ṣọ́tò mọ́ wọ́n ní pé wọ́n amúrò ìndáná wọ́n ní ọ̀rọ̀ tó gbajú ọ̀rọ̀ àwọn afá mẹ́dínà tìlẹ́bí yóò ṣẹ́rọ̀ bí ọ̀rọ̀ alẹ́tọ̀rìk ẹni tó ń gbẹ́ kọjá wọ́n gbẹ́ kànga síbẹ̀ tó àwọn yọ̀rọ̀ bó tó dáadáa àbí ó dé dábàá rẹ̀ mọ́ àárín ọ̀nà àwọn yẹ́sùnà owó àṣìyá àṣìbá àhádá alátọ́rí ìkèlú mùsùlùmí àmúṣe àwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tí ojú ọ̀nà táwọn mùsùlùmí táwọn èèyàn máa ń rìn tó annama sọ́nà àmìndálìkà mímọ́ láyà ju tòlọ́wọ́ an yẹ́sùnà ìlú alátọ́rí ìkèlú mùsùlùmí gbẹ̀ntọ́lá ṣerú nǹkan tó pé ibi tó yẹ kó ṣe sí ni náà ló ṣe nǹkan yẹn táwọn èèyàn máa ń rìn kọjá ọwọ́ ọbọ̀ nínú ìmọ̀ òsì ìbáfi ìdáríkà nìjọ ṣín àwẹ̀rẹ̀ nítorí bá wú ìjà rẹ̀ yàn níbi tó ṣe yẹn òun ni yóò tán rẹ̀ ó dáràn nù bí lápòjú rẹ̀ ojú ọ̀nà tí wọ́n náà fáyẹ̀ lọ gbà kọjá so lálẹ́ náà lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní gbẹ́ kànga síbẹ̀ àbí sọ́kàwé tó gbà tó gbẹ́ ohun fi nǹkan kó fi kọ́ba rẹ̀ tó àbí kó sàpẹ́ tó fi àbí kó tán náà sẹ́gbẹ̀gbẹ̀ láwọn ló fi máa rí wọ́n sì múná lọ. tó pàtó gidi nídàájí ẹnìkan lọ ń kọjá lọ orí sínú kìnnì yìí wọ́n á kọ́ ẹni tó gbẹ́ kòtò òun ni ọ̀sán torí pé ojú ọ̀nà táwọn èèyàn ń rìn iná ni èèyàn gbẹ̀ nǹkan yẹn sí tí àwọn tó wá ṣe pé kèsì táwọn èèyàn ń rìn ọ̀yàtọ̀ ó lè wà lọ́n kánà ní ìrìn dálíkà àkàlùwú ó ní fàmà kánà ní dálíkà ohun tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àkàlùwú ó lọ fún ìdíyà tó ṣe pé ìtàn rẹ̀ kò tó ìdajì mẹ́ta díyà fọ̀wọ́ fi máa lè yẹ kọ́ sọ ẹnìyàn ni yóò dá owó rẹ̀ sọ ṣùgbọ́n ní pé ipa rẹ̀ káyé o yóò dá sọ wọ́n máa bálaga fún ìtùkọ̀sọ́ ìdá fọ̀wọ́ alẹ́lẹ́ àìlà àmọ́ ìtùwájú kọ́wájú tó ìdá mẹ́ta díyà àbúkẹ́ tó lé ju ìdá mẹ́ta díyà lọ tó àwọn fámìlì lọ́wọ́ sàn tí fámílì ọba ní ọrùn ìjọba ni yọ wà wọ́n mọ̀ sọ́nà àmì ìdáàlì kàmí máa yẹ jù sílẹ̀ owó ayé tán àìwú alátọ̀rí kẹ mùsùlùmí àmọ́ nǹkan tí yẹn bá ṣe tó jẹ́ pé nǹkan tí yẹn lè ṣe sí ojú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá náà ni pọ̀lá ọgbọ̀n àárẹ̀ ìdì irú yẹn èrè kọ́ sọ padà bí alápèjúwe àwọn rẹ̀ bí alápèjúwe èèyàn fẹ́ la títì fún ẹgbẹ́ la ojú ọ̀nà fún pipe so wọ́n ti wá là àwọn ọ̀tí làtàn ọ̀tí ilé bò ó ibi tí wọ́n là ní ọ̀tí làtàn so ẹnìkan wá wá kó síbẹ̀ so ìgbà tó fẹ̀sẹ̀ pọ́ mẹ́ wọ́n ní wọ́n ẹsẹ̀ rẹ̀ wá kán tí wọ́n á ní ẹ̀tọ́ la pipe rò ṣùgbọ́n nítorí wọn ń gbé gbà náà lò ènìyàn ò ní sàn kankan tí wọn tó kọjá òun ní òfin ọpọlọ kọjá lò ṣùgbọ́n tí kí wọ́n ti máa ń ṣe náà nìyẹn fún ọ wàlá bọ́mọ́nù àlẹ́ ìfì wàlá bọ́ọ̀rù òyìn kò sí gbèsè ọ̀gá tó jẹ òmìn dáàlì ó ní ara rẹ̀ náà ní àpòjúwe albishiru ya sọ́rọ̀ arọ́jú bìlmọ́tọ̀ òun náà ni kànga tí nítorí òjò والدابة ينزل عنها رجل للحاجة àbí dábà tí yẹn ní tí ẹ wá sọ̀kalẹ̀ lérí rẹ̀ nítorí pé ẹfẹ́ ṣe nǹkan ọ̀yàkífúwá alàtọ̀rí wá dádábà yẹn dúó lójú ọ̀nà pẹ̀lú ìsára áhàdín tí a bá gbòròrò tí dábà yẹn bá wá dáràn dábà yẹn bá ṣe nǹkan kan inú yẹn adé ní pẹ̀lú tí ó gbé dábàá kalẹ̀ pé ó òní ọ̀sán torí pé kí ni kì í ṣe pé ó ń gbọ́n bọ̀ ni ṣùgbọ́n yọmọ àwọn kan wà lọ́dẹ bóyá ọmọ kan káfíìrì péré bẹ̀rẹ̀ lọ́pàá lọ ẹ nípa so irú yẹn ní ìsìn ẹ̀lẹ́ ní pẹ̀lú tó ní dábàá ní ọ̀sán bìkọ́ tó rẹ́ni yẹn ti ọ̀rẹ́dì sọ̀kalẹ̀ kú lérí rẹ̀ ọ̀kọ́lá mọ́ Málíkì ní fi rọ́jò yẹn ń ó sọ̀kalẹ̀ sínú kànga ọ̀rẹ̀dẹ̀rí kò wó rọ́jùlù alkọ́lùfì asàrí yìí ẹnìkan náà wá fẹ́ tẹ̀lé lẹ́yìn ìgbà tó ti sọ̀kalẹ̀ tán ọ̀yẹ́jìdì asfalẹ̀ àìlà ọwá rí ibi tó ga ibi tó lọlẹ̀ tó ga wọn ọ̀yẹ̀kẹ̀rọ́ ní fìlìbìrì wọn méjì sínú kànga bí ẹnìkẹ́ gbórí pé ẹnìkan ti kọ́kọ́ wọnú kànga ẹnìkan ní kó tẹ̀lé tó bọ́ ti jára wọn bọ́ sínú kànga rí ẹ àwọn méjì já bóyá kí ní yẹya mọ́ lẹ́sẹ̀ àbí òkò tí wọ́n lò òkò yẹn já mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n méjì wá kú wọ́n ní anna àlá àkírẹ̀tì lẹ́rí jàbẹ́lẹ̀ díyà ó ní ẹni tí òun fà á tó ti di pé ó rí bọ́ọ̀rù ó ní yóò sọ díyà tí ó ní pé ẹnìkan ti kọ́kọ́ wọlé tó ẹnìkejì wá fẹ́ tẹ̀lé kó ẹnìkejì olùwọ́ wá rí bọ́ tìjú wá di pé wá kú wọlé ní tó ń ṣe bá bí ẹ̀rù àbá méjì wá di wá kú wọn ni àwọn fámìlì ẹnìkan tó ti sábà bí tẹ́lẹ̀kejì ló kó òun wọ́n sọ níyà kọ́lá Malik bọ́n Malik níbi sọ̀rọ̀ yìí ọmọ kékeré yàmúrù òrùrọ̀ jùlù yẹnzẹ̀lú pẹ̀lú ṣẹ̀rí tí ẹni tó jẹ́ ọkùnrin tó ti gbọ́n ọwá ń sọ kalẹ̀ sínú kànga ike jẹ́ ń gbé kànga bóyá pọ̀lọ́wọ́ àwọn kẹlẹ́ kan bẹ́ẹ̀ àwọn yẹn kọ́ fìnnà kala àbólẹ́kọ̀ gbó ọ̀pẹ fọyálẹ́kì في ذلك أما يواتي بيقو أن الذي أمره ضامن أن في أقبالك يقتلوك أغلى دارا لما أصله منها لكن كان يبقى هنا صوره أميره أو غيره يعمل ذلك ولو لم يسكت so olóní kọ́lọ̀ ní gbóná ọmọlọpọ̀ wọn múná sọmọ tí ò mọ̀ nípa iṣẹ́ wọ́n ní wo tó bá ti gùn báwọn ọlọ́jẹ́ ń gbé ọ̀gbọ́n bá ti gbé ọ̀gbọ́n kó wá fi kéde kò fi kọ́ tó bá fi kọ́ bò mí ló bá rí bọ̀ so ẹni tó ń sọ òun lọ dára ẹni tí ó ń dúró àwọn ń òun ló dára so kúrákùjú táwọn ọmọ wa ń bì ní kéèyàn ó gun ọ̀pẹ kí o dàbí kí o ní gun kí o dé bá lọ ká lọ gbòòrò wa tó ń sọ lọ gun lọ bá rí bọ̀ so wọ́n tó ń lókè gbòòrò rẹ̀. نعم قال مالك من مالكني الأمر الذي لا اختلاف فيه عندنا ونرجو فيه يا قائلون به أنه ليس على النساء والصبيان عقل يكون دنيا تومك كيكي وإني إدارة قوتها يجب عليهم تطلق أن يعقلوهما العاقلة سنتيو شرعنا àwọn mọ̀lẹ́bí wọn ni náà ni wọ́n bá wọn tán kí wọ́n ká àkílù láàkílà ní díyà níbi gbogbo wá ti pé àwọn mọ̀lẹ́bí àwọn ni wọ́n gbé nínú díyà wà ní nàmà yẹ kí wọ́n àkílù aláàmẹ́lẹ́bàlá wà lẹ́hìn lọ́nà rẹ̀jà àwọn tó máa ń san owó ẹ̀mí òun náà ni ẹ̀sùn wá ti bàlágà lọ́kùnrin sọ̀rọ̀ tí kò ṣọmọ kékeré ọ̀kọ́lá máàlì kò náà máàlì kéde fi àkọlù mọ́wálì tẹ̀lùdínmù olàákìlù inṣàù wọ́n ní àwọn tó ń jẹ́ ẹrú wọ́n ti túkalẹ̀ tẹ̀lùdínmù olàákìlẹ́tù àwọn mọ̀lẹ́bí ni wọ́n sàn inṣàù tó bá wù wọ́n wọ́n yín àbáwú tó bá ti kọ̀ kánà àhálù dìwọ́n àwọn mọ̀kútàáyìn yẹni abẹ́ tó pa òun jẹ́ orúkọ ti tú kòkó lẹ́rù rẹ̀. ọkọ̀tà àákọ́lẹ̀ náà bí zẹ́rẹ̀ ìrọ̀kúnlẹ̀ sọ̀lọ́ ọ̀tọ́lẹ̀ wọn láwọn èèyàn san owó ẹ̀mí lásìkò ànábì sọ̀lọ́ ọ̀tọ́lẹ̀ òbí zẹ́mẹ̀lẹ̀ àríbákúrò sí dìk àti lásìkò àríbákúrò sí dìk kọ́bílà àyẹ̀ kúnà lórí kí ní àpò owó ìjọba. وإنما كان ديوان في زمن عمر بن الخطاب wọ́n ní owó àpò ìjọba wọ́n gbé kalẹ̀ lásìkò rímọ̀n pàlẹ́ ìsẹ̀lẹ̀ àṣẹrin àn yá àpẹẹlẹ̀ àníwó rírà kọ́wọ́mí yíwọ mọ́wàlì kò sẹ́ sọ́mọ́ abẹ́ ń sanwó fún abẹ́ sanwó ẹ̀mí tí ìbá sàwọn tó bá jẹ́ àwọn torí ìní ẹrú yẹn kò lè mú kú lọ́dọ̀ ẹnìkan ẹni tó túlẹ̀ náà ọmọ ní ولأن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الولاء لمن اعتق إني أشهر يرو فهو فنتي أباتو الركالة قال مالك من مالكني والولاء نسب ثابت ونكي أنتو الركالة إيجابنا نتوفى سنوليه kọ́lá malik mọ́n malik wal amru indana wọ́n ní ọ̀rọ̀ tí àwọn afọ́ àmàdínà mà tó gbajúmọ̀ bí máa kù sí ìbáminà lọ́gbà ayéhìm ipé tí yẹn bá dá ọgbẹ́ sí dábàlá anna alamana afọ́ba mílẹ̀ àṣẹ ẹni tí ó bá wá dá ọgbẹ́ sí dábàlá òun ni pé fàmọ́ iye tó bá dínkù ní owó rẹ̀ ni ẹni pé ẹnìkan ní àgbò lèṣe wọ́n bá mú igi ọwá ní ọjẹ́ ọwá jẹ nǹkan rẹ̀ ọba fọ́ ní gírójú so ohun ẹ̀ wá fọ́ àwọn kan ní nǹkan ní gbogbo rẹ̀ ṣẹ́ so wọ́n wà lè bá lò pé tí ìwò rẹ̀ bá ti ṣẹ́ báyìí ẹni tó ju ẹ̀rọ bá ti fọ́ ìlú ni ó dínkù lára rẹ̀ báyìí so iye tó wá dípò lẹ́nu ìyẹn wà sàn. kọ́lá malik mọ́ malik ní kan rọ́jú lè yẹ kúnà àìlèyà abdul ìpè ẹni tó ṣe pé ọ̀rìyàn èèyàn tí ọ dáràn sí mo hajjánu lẹ́nu ní ìyẹn pé ó àìlèyà kọ́t òkè rọ́jú yẹ kúnà àìlèyà kọ́t ẹni yẹ kí wọ́n pa. يعني كل دار يكون فيصيب حدا من الحدود أدوار ولدا ورميت ديا وحد أنه لا يقر به ونفي وعدم يمما وذلك أن العقل أن القتل يأتي على ذلك كل شيء يقع يبو بغلاه إلا الفرية التي وقع فإنه تثبت على من يعني قيلت له تريد يوم فز ملك السبع سرور وقعونا يقول له يعني ما لك تجري من افترى عليك بكل توفي يا جنة قرار فأرى أن يجلد المقتول على حد من قبل أن يقتل ولكن تقعوا ويكون náà síwájú tó tó di pé wọ́n pa á súnmọ́ yókùtà nǹkan ìjọba pàmò ẹ̀ wọ́n láàárọ̀ ayò kọ́dà nílẹ̀ òfin ṣẹ́yìn nínú ìjọrọ̀ ìyá olùkọ́tù ilẹ̀ olùkọ́tù لأن القتل يادي على ذلك كله wọ́n ní àwọn òbí tó pé ẹni wá dára ọgbẹ́ ó sàràn lọ́gbẹ́ ó sì rán ìyẹn ni pé ẹni yìí nìsẹ̀ ó dáràn kan pa ó pààyàn ní pípa tó máa máa lẹ́yìn ìgbà tó pààyàn tẹ́yẹ bó ṣe wá káàkiri wọ́n bá gbọ́ pé ó tó gbọ́ ẹnìkan ní ó tó lágbárí ah so ẹ̀pẹ́lú ìyẹn tó gbọ́ èsì òkú tó kápá wọn wá ń dọ pé àwọ̀kọ́ gbọ́ ọ̀lẹ́ àgbáwọ̀kọ́ gbé wọn lágbárí padà pípa àwọn ẹ̀rí kí wọ́n ti kún wọ́n fẹ́ parí gbogbo ẹ̀pẹ́ tó ti ṣe ń ti ọ̀daràn ọ̀rọ̀ tó ti dáná ẹ̀fẹ́ kó ti wà fẹ́ tẹ́lẹ̀ náà. àfi tó bá ṣe pé ó parọ́ jù lọ́rọ̀ yẹn ó pààyàn ó wá káàkiri ó tó lẹ́yìn kan tó ní ó tó parọ́ jù lọ́rọ̀ tó bá mú tẹ́lẹ̀ yẹn wá pọ̀ pé ó parọ́ jù lọ́rọ̀ وقال 主我我们那个是有佛法，那我那马力，那马力呢？الأمر عندنا هنا طبعا أن القتيل يمكن أن تقع أن تقع إذا وجد بين الفقع إذا وجد بين ظهران قوم فبارلان يا وين يكا nípa àwọn ìjọ kan ní pé kọ́ríyà sínú ìlú kan algeria àbí kìí sèlú lámúyúkọ́ bí i apọ̀bù náà sílẹ̀dá so lámúyúkọ́ bí i wọ́n ní sọpá fi mú apọ̀bù náà sí ilé ìdára ẹnzílẹ̀ rẹ̀ sún wà lámàkánù àbí ààyè yẹnu kí yẹtọ̀ rí pé wọ́n pa òkú kan sí ibì kan ìrònú ní ẹ̀wọ̀n tí kọ́ ń bẹ lẹ́gbẹ̀ẹ́lẹ́ rẹ̀ oúnjẹ kọ́lọ̀ ní sàdá ìrọ̀n pé àwọn olóòṣè wàdálíkà annáwó kọ́dí yọ́kùtù kọ̀tíl ó sì ṣe kí wọ́n pààyàn tó mọ̀ yóò kọ́ àlàbáàdì ọwọ́n lèyàtàlátọ̀ kó bì yìí ó wà gbé wá sí lè fi takóbá ẹ̀ ní mú ẹnì kankan so ẹ̀rí pé èyí tó wà nù ṣẹ̀rí àní ó ti yàtọ̀ sí tó bẹ ní báwọn èèyàn máa láwùjọ wọ́n bẹ lè pààrọ̀ síwájú ilé ẹnìkan báyìí ẹnì ó dáràn so inú Islam ń tọ́ka so ẹ wà ìjọba wa gbé òkú ẹ kú níwájú ilé ẹni yẹ torí pé kí bá kẹ́bà so tọ́lá padà wádìí tó bá rẹ̀ tó pa tọ̀ àti pé ẹnìyẹn dáràn nù tó bá ti lẹ́nu tó pa ẹ̀rẹ̀ ní àdúgbò gbogbo àdúgbò ọ̀dọ́ dáràn tẹ́ẹ̀mù mọ̀ pé ẹnìkan lọ pa òun kọ́lá malik mọ́ malik wá ní fi jama'ati minan nasi aqtalu faktashafu wa bainahu fi àkùtẹ́lu tí wọ́n nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n pa láàrin jẹ̀mọ́ àwọn èèyàn tó ṣe pé wọ́n pa wọ́n fàǹkẹ́ṣà kútọ́ kára wá mọ̀ wàbẹ́ iná wọn kọ̀ tí irun náà ó jẹ̀rí wọ́n rẹ̀ tí wọ́n ti pa inna ahsana ma sumi'a kadhalik wọ́n ní ọ̀rọ̀ tí ó dá táwọn gbọ́ nípa ọ̀rọ̀ yẹn anna alayhi al-aqlu pípẹ́ ẹni yẹn wọ́n sanwó ẹ̀mí rẹ̀ wọ́n bá tọ́pa yẹn wà á na akíláwó alàlùfóòmì lẹ́bí nínú ẹ̀dàríwò òkè ìkìtàtà ló lè tàwọn àwọn èèyàn kan àwọn jẹ́mọ̀tà ń bára wọn jà àwọn jàmá kan ń bára wọn jà àdúgbò kan bá àdúgbò kan jà wọ́n padà wá rí pípé wọ́n ti pa ẹnìkan àbáwọ́ oúnjẹ ẹnìkan wọn wá mẹ́rin tó ṣe bẹ́ẹ̀ wọ́n ní tó dájú ní pé anna àrí wọ́n fi ọwọ́ sanwó sanra ẹ̀mí rẹ̀ wà ní àkílẹ̀ wọn kọ́bí lẹ́lẹ́ náà dá ìwò àwọn tó wájọ́ ti fa àwọn ọ̀gbẹ́jì àwọn ọ̀pọ̀lẹ́ntì wọn àwọn ni wọ́n sanwó ẹ̀mí wàyí ń kárẹ̀ ní jẹ̀rí tó ẹ̀kọ́ ẹni tí wọ́n ń gùn dìye awil kọtí ìdàbẹ̀ tó pa ní ń bẹ̀rẹ̀ padà kọ́ yìí kì í tiẹ̀ ṣe ara ọjẹ́ òun jẹ́ ẹni tó ń dá àlọ́tọ̀ kì í ṣe àwọn tó ń bára wọn jà rárá fa akílùú alẹ́ padà kọ́ yìí ní jẹ̀rí ẹ̀dẹ́pà méjì wọn sọ owó yẹn àwọn àjọ tó àwọn méjì tó ń bára wọn jà wọn àwọn méjì wọn pẹ̀lú ẹni ẹni yẹn tán. نعم ما جاء في الغيلة والفحير بسم الله الرحمن الرحيم ما جاء في الغيلة والسحر ما جاء في الغيلة والسحر حدثني يحيى عن مالك عن يحيى بن سعيد عن سعيد بن المسيب أن عمر بن الخطاب قتل نفرا خمسة أو سبعة برجل واحد قتلوه قتلوه قتل غيلة وقال عمر لو تمالى لو تمالى عليه أهل صنعاء لقتلتهم جميعا وحدثني يحيى عن مالك عن محمد بن عبد الرحمن بن سعد بن زرارة أنه بلغه أن حافظه زوج النبي صلى الله عليه وسلم قتلت جارية لها سحرتها وقد كانت دبرتها وأمرت بها فقتلت náà mọ́n Malik wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì wọ́n ní báàbù máa jẹ́ àtọ̀rọ̀ gírílà ọ̀rọ̀ tó wá nípa kí òun lọ lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kí òun gbìyàn pa ṣe púpọ̀ ni sàmílẹ̀ yìí ọ̀rọ̀ ayọ́ ọ̀rọ̀ àtàn lọ ojú ọ̀lẹ́ pàájì nìkan ìmọ̀sán ni àlọ́gbéyà àti ọ̀rọ̀ nípa àṣẹ́ṣẹ́r fún ọ̀rọ̀ ṣògùn sọ̀rọ̀ mọ́ malik wọ́n ni حدثني يحيى مالك عن يحيى بن سعيد عن سعيد بن طيب أن عمر بن الخطاب kọ́tàlá mẹ́fà wọn ni wọ́n ní Umar bin Khattab ọ̀pọ̀ àwọn ẹ̀jọ́ kan kọ́mùtàtàlá òṣàbọ̀ àwọn tó máa wà ní méje lọ́rọ́dúnrín wa ṣídìn nítorí ọkùnrin kan kọ́tàlú kọ́tàlá gbéra yẹn kí ọlọ́lẹ̀ jí ń parí bí kí ọgbẹ́yàn kí ó dùgbọ́ ọlọ́pàá síbẹ̀ tó káàkiri padà wájú وقال عمر عمر واني لو تملوا عليه آل صنعاء تبالي شكوي لو تمالا لو تمالا عليه آل صنعاء وتواشكي بوامارا صنعاء وي àwọn ni wọ́n kúra wọn jọ lérí ẹnìkan yìí ni wọ́n pa ó ní làkọ̀tẹ́lùsì oúnjẹ ni àgbójú wọn pátápátá yẹn pa wọn yẹn ni pé tí àwọn èèyàn bá tún mẹ́wàá wọ́n sì rúgbẹ̀rẹ̀ kan wọ́n ti pa gbogbo mẹ́wàá òun lẹ́pàá وحدثني يا مالك عن محمد بن عبد الرحمن بن سعد بن زرارة أنه بلغه أن حفصة في حفصة زوج النبي صلى الله عليه وسلم وهي هو النبي قتلت جارية لها ó وقع kí wọ́n pa ẹrù rẹ̀ lóbìnrin èèyàn ni pé Hafsa ó ní ẹrú kan tó jẹ́ obìnrin wọ́n pàṣẹ tó wọ́n pa kí ló fà sáhàrọ́ ti ha ẹrú lọ lè ṣògùn sí i ọ̀kọ́ kíánà dábàárọ̀ ti ha bẹ́ẹ̀ sì ni sọ orí ẹ̀ di pé tí n bá kú wẹ̀rú ìdọ̀wọ́lúwàdì ìyẹn ọ̀tún ẹrú ẹrú wa kọ́ ní ṣógbò fàánàrọ̀ tí a ọkùnkùnlẹ̀ ọmọ ẹ̀nẹ̀ àtọwà lòdì pọ̀ ọlọ́pàá fún ìjọba wọ́n ti pa tuntun ní pé nínú Islam ẹran tó bá mọ̀ ń ṣòwò ẹnìyàn dáràn ẹ̀kú so ọ̀dá pé ọjẹ́ tí ó mọ̀ ń ṣòwò ogun amọ̀sọ̀rọ̀ lẹ́lẹ́bọ̀ ogun máa ń sọ̀rọ̀ ní kékeré rí tó kò dáa sọ́rí pé kí tó là ń kà bẹ̀rẹ̀ ató ń débi ọ̀rọ̀ kẹ́lẹ́ ọ̀rọ̀ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkìdà torí pé wọn a máa ṣògbò náà fi pààyàn ọ̀yàn máa ṣògbò láti fi pààyàn ọ̀rọ̀ máa ṣògbò láti fi dàlá ká ilẹ̀ ọ̀rọ̀ aláwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn tẹ́ṣẹ́rò ní kọ́tìlì ẹlẹ́ẹ̀kejì náà so ògùn náà fi ń di òyèrè tòun kí ẹ̀kọ́ yà wọ́n mọ̀ nǹkan yẹ́rẹ́rí òun kò ní pé àṣà sílẹ̀ rẹ̀ ọmọ gbogbo ẹ̀ pátápátá tó wá wu ọlọ́wọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìgbà ìmọ̀ yìí ní gbogbo ṣe kódà station tẹ̀mọ́rí ìdùn mẹ́ ìdán tó ṣe kọ́mọ bí ń sọ̀yàn bí ẹni tí yóò dá láàárẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà tó wá wu ọlọ́wọ̀ àwọn ọmọ tó wá ń ṣe irú nǹkan tó bá gbá mú tọwọ́ ìjọba bá tẹ̀ tó wọ́n pa ni náà ní bẹ ní sàwùdí náà nìkan tí wọ́n bá tọ́ yẹn tọ́ wọ́n bá tẹ̀yàn tí wọ́n tẹ̀yàn tí wọ́n rí àwọn oògùn náà rí kíní kan náà rẹ èèyàn dáràn nù so òfin Islam ni wọ́n ń lò kọ́lá Malik wọ́n Malik ní asáhìrù lẹ́rí yá ẹ̀mẹ̀rẹ̀ síhìrù oní olóògùn tí ń ṣeré ogun tí wọ́n bá ń pè ní idán idán idán kìí ṣe màjíkì nìkan màjíkì náà dáa oògùn ìdúkúlò náà bẹ́ẹ̀ náà ni àwọn oògùn ìtajà ọ̀sẹ̀ kìíní kan rẹ̀ so ìyọnu ayé oògùn ọ̀fẹ́ so oògùn ìtajà so ìṣọ́ra ògbúrò àwọn kan yìí tí ẹ bá ń ṣe èèyàn ولم يعمل ذلك له غيره ولم يعمل ذلك له غيره فكان يوكي شوفوا غدنشي هو الذي هو مثل الذي قال الله تعالى ومن طلب بانكم سرارة ولقد علموا وتما لمن اشتراه فالتين بانشي ما له في الآخرة من خلاق أن يونك كان جبن القيامة فأرى أن يقتل بذلك نوم مالك نيا هو لكي تقبض يعني أنكب أبو لوب إذا عمل ذلك فهو هو نفسه تقوك كمي ننشي وقويك so ẹni tí ń ṣe ògùn ẹgbẹ́ ló kó gbẹ̀gbẹ̀ ìgbàgbọ́ olóògùn ló ní ògùn tí ń ṣe باب ما يجب في العرش وحدثني يحيى عن مالك عن عمر بن الحسين مولى عائشة بنت قدامة أن عبد الملك بن مروان أقاد ولي رجل من رجل قتله بعشرة فقتله وليه بعشرة قال مالك والأمر المجتمع عليه الذي لا اختلاف فيه عندنا أن الرجل إذا ضرب الرجل بعصا أو رماه بحجر أو ضربه عمدا فمات من ذلك فإن ذلك هو العمد وفيه القصاص نعم ضمن نعم مالك عليه رحمة الله أن باب ما يجب في العمد أو قطوس سورة يقوش قدر سير باب ما mọ́ mọ́ pààyàn. Yáyà lè sílùú مالك látọ̀dọ̀ Umar ibn Hussein mọ́wùlá Àìṣà yẹn pé orúsìkí Àìṣà ló tú kalẹ̀ مولى عائشة بنت قدامة عائشة وقدامة قال أن هذا الملك أن عبد الملك بن مروان هنا عبد الملك بن مروان أقاد ولي رجل من رجل قتله بعشرة فقتله ولي بعشرة يعني كيف lára ẹnìkan tó pa ẹnìkan pẹ̀lú ọ̀pá ó lù ní ọ̀pá ó jù kú pàkọ̀tọ́lẹ̀ ń wọlé yóò bí aṣọ ẹni tí ó ní òun náà òun náà sì lè kọ́ pa padà wọ́n ti ọ̀pá tọ́bi lu náà pa kọ́lá Malik wọ́n Malik wọ́n amúlù mọ̀ṣẹ́mọ̀ wà léyìí ó ní ọ̀rọ̀ tí ẹnu papọ̀ lélẹ́rí alẹ́rẹ́ lákìlẹ̀ afẹ́fí ìrìndánà tí kò sí ìyapa ẹnu ń bẹ̀ lọ́dọ̀ àwọn afáàmà dínà anna rọ́jùlá pé èèyàn ìdàdọ́rọ̀bà rọ́jùlá ní àṣọ tó bá fi ọ̀pá náyà àwọn rọ̀mọ́rùn lè ṣájẹ̀rẹ̀ àmúfọ́ ní àpáta ọlẹ̀ òkúta náà àwọn dọ̀rọ̀bà wú àǹdẹ̀n àmúfi ọ̀pá rẹ̀ ìgbàpẹ̀ ni èèyàn máa máa lò ẹ̀pọ̀ ọ̀nà padà lẹ́yìn tó mọ́ sáyẹn ládàá tó ọ̀nà gúnyàn ní ìgò ẹ̀mí wa kú kẹ́pọ̀ ọ̀nà padà nìkan gún ọ̀nà ní ìgò padà. kọ́lá máa lè kọ́ máa lè kí ẹni tí àwọn olóàbí tí wọ́n pààyàn kọpa wọn lè rọ́jò lẹ́ṣùn tó wá kọmọ olóàbí ẹ̀lùwá ilẹ̀ yọkan ẹni pé àwọn àwọn ọmọ pa ilẹ̀ kan wọ́n pa àmàrà wọn ni wọ́n ní sáà àwọn obìnrin tí wọ́n pọ̀ tó wá lọ dáwọ́ jọ pa ilẹ̀ kan lè gbọ́ àṣẹdá ni wọ́n pa àwọn nàìjíríà ni wọ́n pa àwọn tó pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n làbí àwọn ẹrú táwọn náà pọ̀ wọ́n lọ kóra wọn jọ bẹ̀rẹ̀ àbí ọwọ́ apá ẹrú kan kàdáàrí ó pa wọn di òun ṣe wà nínú ìdájọ́ ìsìláàmù lélẹ́ yìí báàbò tó sọ fún nǹkan sí ọ̀rọ̀ nípa kí o pa ẹni tó bá pààyà sí àgbẹ̀ ní pé àbí gbígba ìsan òun kò yàn sí sọ́ọ̀ níbi tó pààyà. Imam Malik ya yà lẹ́yìn ọgbà ọ̀rọ̀ Malik, rọ̀ ń gbọ́ أن مروان بن الحكم كمروان حكم كتب إلى معاوية وقالت معاوية بن أبي سفيان يذكر أنه أتي بسكران والقتل رجلا وهو لكوات الموت وقايا فكتب إليه معاوية mọ́yẹ́nà wa kọ́ ti padà pé alùpùpù tó lu rúbìlì ẹpa wọn náà di wọ́n ní wọ́n mú tí ó ní ọba gbọ́ ẹnìkan lọ́bẹ̀ wọ́n ní ẹpa wọn náà di kọ́lá yáhíá kọ́lá malik wọ́n malik ní ahsanu ma sẹ́mi ti fi tàwílì àmìn ní táwọn máa yà ti ara ṣòro ọmọlúwàbí ló bá kọ ọmọlúwàbí ẹ̀pà wọn náà ni wọ́n là ábdó mẹ́ra ábdí ẹni tó pa ẹrú ẹ̀pà wọn náà ni fàáwọn náà yí àbùkù wọn láwọn kò lélẹ̀ ọ̀rọ̀ tó ní wọ́n lè ń sá bí lè ń sá obìnrin tó bá kọ obìnrin ẹ̀pà wọn náà ni wọ́n ní àná kọ́sọ́ ó ní ìpayà padà yẹ̀kúrò bẹ́yìn náà ìdá yọmọ ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin kàmọ̀ yẹ̀kúrò bẹ́yìn náà والمرأة الحرة وبالرجل والوادي تقسم أقع هنا قدا بالمرأة الحرة والوادي تجبري كما يقتل الحر بالحر لا قول أبي أقولي طلقا ولا أبي أقولي بيعي والأمة إرو لبني تقتل أقع هنا بالأمة تلقى يرو لبني كما يقتل العبد جيبة تقع يرو لقري بالعبد تلقى يرو لقري والقصاص أني سبيبا يقول بين النساء يوم شلان يهو بريتقونا كما يقول بين الرجال بسوة شلان يهو بريتقو والقصاص أيضا أني كفاية كبسري يقول بين الرجال والنساء ثم شلان يهو بريتقونا وذلك أن الله تبارك وتعالى قال من مالك الله تبارك وكتبنا عليهم عاشلون يفوها فيها نبي سرا أن النفس بالنفس إنما قاية لي أقعونا لي والعين بالعين إنما قاية رجل أقول لي والأنف بالأنف أن تقي لهم أجنون لي والأذن بالعين أذني أن تقي لهم لي والسن بالسن أن تقي لي أجنون والجروح إذا لغة قصاص أني أجنون فذكر الله تعالى الله تقول أن النفس بالنفس أمي سبق أمي قالي والنفس المرأة الأورى أمي أبرد جمالوها بنفس الرجل الحر سبق أبرد جمالوها بأقاري والجري هو بجريه طول ما يستعلق به وصعنا لبدي قال مالك والمالكي في الرجل يمسك الرجل للرجل أبرد قول أمي لوه ó mú ọkùnrin kan lọ́wọ́ ọ̀yàdìríbù ọwá ní kẹ́ni yẹn máa náà ọ̀yàmú tó lọ kánà ẹni ó sì kú síbẹ̀ náà àwọn méjì ń bá yàn já ìwọ̀n lọ́wọ́ mú lọ́wọ́ ọwá ní máa náà máa náà máa náà ọwá kú tọ̀ ó ni wọ́n wọ yàrá anáwó mi rí inú kọ́tùláwó tó ti nà ọbẹ̀ pa ní nàá rẹ̀ láti wọ́n jọ mú kú ti rẹ̀ rí ìjẹ̀mìyàn wọ́n pa méjì papọ̀ rẹ̀. wọ́n iná ń tọ́ka wú àwọn tó bá mú wọ́n wọ́n yọrọ annáwó ìjọba ìrí ìlú dọ́rọ̀bà ní mayadiri bí iná òkú dọ́rọ̀bà bá gbá mú fún pé àbọ́ ah, ti máa ń lóyàn lọ́fẹ́ tó wọ́n nà yóò fún ní ẹgbà dáadáa jẹ́ mọ́ mú lọ́wọ́ kọ́ náà. so láyàrá annáwó amdan lọ́kọ́tì ìpolípọ́ fẹ́ mọ́ náà pàálí wọ́n iná yọkùtà lọ́kọ́tì àmọ́ ẹni tó bá mú lọ́wọ́ yẹn wọ́n fi ìyà jẹ́ àṣàdìlọ kúbà ní ìyà tó le kú ní èmi ọmọ kó fẹ́ pàdé ẹgbàlè ní òkú kẹfẹ́ fi ná tiẹ̀ kó fẹ́ ná lẹ́gbà náà ní ìjọba mú àti ńgbà tó ń na ọgbà àyọ̀lẹ̀ ọba bò tó ẹni tó gùn yẹn ọ̀pá ẹni tó bá mú lọ́wọ́ wọ́n sọ pé kéde wọ́n fi ìyà jẹ́ òun yóò dá òun ọdún kan لأنه أمسكه بالقوة بعضه ولا يكون عليه القصد ونقه قال مالك من مالك في الرجل يقتل الرجل عمدا إن ثم مقينا أو يقفى عينه عمدا أبو يلجو ماما ويقتل القاتل إن ضفع يوقع لي أو يقفى عين القاتل إن ضفع يلجو وقع قبل أن يقتص منه ويقتل عليه ọ̀pá ìkọ̀kọ̀ lójú ẹ̀kọ̀kọ̀ lójú tó wá pa náà. anáwó lẹ́sà àléyìn díyẹ tó wọn làkùsọ̀ wọn ní gba díyà wọn sì ní gba pé ẹjẹ́ ká pẹ̀ tán kágbẹ̀tàn rẹ̀ wáyé náà bá kánà hapò náà kó ti lá àwọn kóbi àìrùn iṣẹ́ yìí yẹn ni pé ọ̀pá ìrìn àbúrò rẹ̀ lójú tó ẹ̀kọ́ lójú rẹ̀ bí lẹ́rìí wá dáadáa ń tọ́ lọ náà ni lọ lára tiẹ̀ náà fàyínàmà dáríkà ìgbọ̀njúlẹ̀ tó rọ̀jù ọlọ́ọ̀lẹ́ ọlọ́wà níbi kánípé ọkùnrin yọkùtùrù rọ̀jùlọ àmì tó mọ́nà pààyàn ọpá nǹkan tó wọ́n yọkú mọ́tò ọ́tìlù ẹ̀zọ́ pààyàn ọba ní kókú wọ̀lá yọkú nínú sọ ibi dánmí ẹ̀mà tàlùkọ́tìlù ọkùnrin sì ṣe òkùnrin sì kan fún àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n pààyàn wọn mọ́ ọ̀rẹ́ tó pààlù wọn ti دية ولا غيرها أو بكما وذلك لقوله تعالى سورة نقول كتب عليكم القصص في القتلى أكاد أكثر ويان كبتلا لتبقى ويان الحر بالحر والعبد بالعبد إيرو تبقى إيرو إقا ومدار تبقى ومدار إقا قال مالك من مالكني وإنما يقول له القصص ولا صائب الذي قتله ونوما البيتر مدر تبقى ويان وإن هلك قاتله الذي قتله قرأ في الكيوبا قاية والكوبا تكو وليس له قصاص ولا دية ونيجا وإتانا قتما قال مالك ومالك ليس بين الحكم يعني كي أنتو قاية نيجي وتواو كي أعطى بين أدواب هنا راقو سيوة وإتانا أرانا جنوب ليس بين الحر والعبد قوضوا في شيء من الجراء والانطباع سيلاني أملوها فيها تيرو كتبان هو فاقدا أجمال بيتنا شيء وانطباع سالو بيني والعبد يقتل أمام الحر أمام وقتبا فأملوها فيه إذا قتله عبدا سبحانه وتعالى هو لا يقتل الحر وهو يقبلوها به العبد وإن قتله عمدا فأملوها فيه

kó sàtúwà ní gbogbo àwọn aburú ipe pààyàn sí ẹ̀lẹ́ṣẹ́ kọ́nà kó sàlà wọn lẹ̀ náà tó wáyé kí a tó parí ọ̀rọ̀ ti ènìyàn rí hálùkọ̀ ti èmi tó tó wà láàrin tí kò kírun àtẹni tó kírun tí ó ní pẹ̀lú àwọn ẹni tó kírun sí àwọn ṣubútu tí wọ́n rú pé kò pé lára ìgbà tó fi kínú kí ní àlọ́ wà láàrin àwọn méjì nam ẹn tí kò kírun ọ̀rọ̀ rẹ̀ burú gan ó burú gan tó túnmọ̀ sí pínlú ẹni yẹ kò kí ń ṣe mùsùlùmí náà àbẹ́ tí òun kírun tó tó wá ṣe pé mọ́jẹ̀mú yẹn kò pé tó kí mọ́ jẹ́ ohun bẹ́yẹ pé pé àtìkò oòrùn kí tó tó fi kì kò ní ìrùn yẹn ní pọ́lọ́hùn ní pọ́lé ládàá rẹ̀ tó àmọ́ yàtọ̀ sí ká ní pé kò kí rárá ẹni tí ò kí kékeré lọ ẹni tó kí yìí ohun òkèèjì náà ni kò dáa kí wọ́n fi àìmọ̀ kan kí wọ́n rí ṣe ẹ̀sìn ọlọ́run mo máa ń ṣẹ̀sìn pẹ̀lú ìmọ̀ àmọ́ ẹni tí kò kí ìṣesí rẹ̀ burú ju ẹni tí ó ń kí tí kò ṣàbójútó bí ṣe ń kí dáadáa irú ẹni a máa ń pè ní mutahawil ẹni tó ń wọ́n yẹpẹrẹ tó bọ̀ pẹrẹpẹrẹ mú èrò kíkí irú ẹ̀yẹ́ náà kò ṣe dáa àmọ́ ẹni tó ti wá di pé káàdì kò sọ́dá wọ́n fi irun kalẹ̀ tí ó burú ọmọ rẹ̀. Àbí fún ẹni tí ọwọ́ lọ kànga bóyá òkúta nìyẹn mú lọ́wọ́ ọ̀rẹ́ tó ń pẹ́ nìyẹn wá já sínú kànga tó padà wá kú. Tò yóò sọ owó tọrọ ẹ̀mí náà wọ́n ní díyà díyà ní pé ó tán ẹ̀mí ní jẹ́bẹ̀ wájú tó síwájú pé màálù náà ni yóò sàn so wọ́n á bá lù rẹ̀ pẹ̀lú tí bá ń jẹ́ ní àsìkò yìí fún ọmọ àìlẹ́. Thank you. 他们讲，他们全部在那边做生意。